الله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأرسول أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا الناس ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها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 وكل ضلالة في فيا عباد الله رمضان الكريم دور مبارك ولا تنسوا أن الله سبحانه وتعالى هذا الشهر المبارك من السعادة والشهادة والله أسأل أن يجعلنا من السعداء والشهداء عباد الله وخطبتنا اليوم تدور حول السنة والبدعة في العصر الأخير أواخر من رمضان علموا أن رسول الله صلى الله عليه وسلم يجتهد في شهر رمضان أكثر من غيره ولو أنه وأنه أكثر في العبادة في العشر الأواخر من رمضان لما فيها من الخير وهذا رسول الله صلى الله عليه وسلم الذي غفر له ما تقدم من ذنبه وما تأخر عباد الله اجتهدوا في هذا العشر الأواخر وسنة فيها ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم بذنبه متفق عليه والعلماء أقوال في أي ليلة كانت من هذه الليالي وباختصار اطلبه في هذه الليالي كلها هناك الدعاء الذي ورد فيها عن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ماذا أقول ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فعفو عنه رواه أحمد ومن سنتها أيضا الاعتكاف هو لزوم مسجد للعبادة تقرب إلى الله سبحانه وتعالى واختلف العلماء في أي مسجد تقام في الاعتكاف ولذلك وقت لا أستطيع أن أبين أقوالهم منهم من قال لا تقام إلا في ثلاثة مساجد وقال بعدهم تقام في تقام آه، في الجمعة في ليلة في مسجد التي تصال فيه جمعة ومنها زكاة الفطر للفقراء صاء من شعير على العبد والحزن والذكر والأنثى والصغير والكبير من المسلمين كما جاء في الحديث الذي رواه البخاري ومسلم أدى الله أبا عليكم إكيا الله أولي أجنجة الله كما باء نبوى محمد صلى الله عليه وسلم أكرا وأكو ومجمع ọlọ́kùn gba ní iṣẹ́ ládàá fún wa adúgbò fọlọ́n ọba tó kádàrá èmi àtẹ̀yìn kí á wà náà wọn tó gba níbi mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan àwọn orin tí ń bẹ́ ń bẹ́ ọlọ́mọdé dùn ẹnì kọ̀ọ̀kan wa o àwọn àwọn ìwà iṣẹ́ ọ̀rọ̀ téèyàn máa ń ṣe téèyàn tó máa ń kó fo àǹfààní tí ń bẹ́ mẹ́wàá yìí ọlọ́mọdé alẹ́ dé díẹ̀ ẹnu ìtókù yìí náà ọlọ́run ọba ó ti kó sojú ẹ̀mí wa jàmá mùsùlùmí èyí tí a fẹ́ sàlàyé fúnra wa lénìí òun náà ni kí ni àwọn súnà anábìwá Muhammad àti bídíà ti àṣàìtàn èyí tí ń bẹ níbi mẹ́wàá ìgbẹ̀yìn gbogbo tí máa ti ń jẹ́ ẹ̀sìn ẹ àwọn ṣèitán òun náà máa ń fi dídí àti ẹ bọ̀ àti gbàgbọ́ ipe súnà nítorí ẹ̀ka máa wá ní àlùbídà nítorí ẹ̀ka jìnnà sí ni kí ni àwọn súnà ti ń bẹ nínú mẹ́wàá gbẹ̀yìn yìí kálíbà dónímà nínú àwọn súnà tí ń bẹ ní mẹ́wàá ìgbẹ̀yìn yìí anabi sallallahu alayhi wa sallam a máa gbìyànjú púpọ̀ nínú ìbáàdà ní mẹ́wàá gbẹ̀yìn yìí ju bí ṣe máa ń gbìyànjú tẹ́lẹ̀ nínú àwọn ogún tó ti gbà sẹ́yìn ẹ̀rí àsìkò ni ni máa ń rẹ̀yàn àsìkò ni anabi sallallahu alayhi wa sallam anabi atúwàtún ṣòkòtò rẹ̀ dè ìtumọ̀ rẹ̀ ni pé ìtumọ̀ gbìyànjú ìmọ̀ múra sí ẹ̀sìn ká máa wá oore tí ń bẹ níbi lẹ́làtò kọ́dìrì òun náà ní àǹfààní eléyìí nínú àwọn àǹfààní tó jẹ́ kéèyàn rí òun náà ní kéèyàn dúró mọ́ mọ́sálásí pàtàkì jùlọ ní mẹ́wàá gbẹ̀yìn yìí èyí tá à ń pè ní al-i'tikaf kéèyàn dúró mọ́ mọ́sálásí kó máa ṣe eléyìí ó rọrùn fún yàn láti lè rí oore tí ń bẹ nínú mẹ́wàá gbẹ̀yìn yìí èyí tó rọrùn dúró sábàá sọ nípa alẹ́ ẹ̀tìká káṣe inú mọ́sálásí mọ́sálásí wò láti ṣe àwọn àfáìsì wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ àwọn kan ń bẹnu àwọn àwọn àfà tí wọ́n ní àgọ́ ṣe alẹ́ ẹ̀tìká ìlà ìsàlásà tí mọ́sáàjì àgọ́rọ̀ gbìyànjú káṣe ẹ̀tìká ju mọ́sálásí kan mọ́sálásí mẹ́ta lọ àwọn náà ní àwọn àdéhìtì tó fi gbé ọ̀rọ̀ wọn lẹ́yìn. bákan náà ẹ̀sìn bẹ́ẹ̀ náà àwọn àfa ẹ̀sìn náà táwọn náà ní káì orí báwọn gbogbo mọ́sálásí tamati máa ń kírun juma nínú jama báyìí òun lè yẹ́dí lè ṣe alẹ́ ẹ̀tẹ̀ àwọn afẹ́ sọ̀rọ̀ lórí méjì púpọ̀ tí wọ́n sì fi mọ̀ ara wọn kò sí kan mọ́ gbogbo wọn tí ń sọ̀rọ̀ fẹ́nu àmọ́ àwa gẹ́gẹ́ bí àwa tẹ́ pé àwa ń gbọ́ àwọn àfà àwọn mùsùlùmí lábẹ́ sí lọ́wọ́ ọba ọ̀rọ̀ tó bá rí báyìí ojú wo làwọn ọmọ fi ń wò ojú àkọ́kọ́ táwa ní wọ̀ntúnwọ̀nsì ẹni táwa bá rí inú mùsùlùmí ọmọ ẹ̀yà wa tó bá ní tó ń gbàgbọ́ yí ẹ̀ ní pé lẹ́yìn mọ́sálásí ọlọ́ọ̀ ní mọ́kà mọ́sálásí ànẹ́bí Madina àti ní Kudus kọ́lọ́n bá kó dá padà sọ́dọ̀ àwọn mùsùlùmí jerusalemu inú mọ́sálásí sí lábọ̀ fèsì fáàrí ni ló jáde bí hadith yìí sábàáyé tó gbàgbọ́ yẹrẹ bẹ́ẹ̀ ẹ̀rí bá nì èèyàn filẹ̀ àgbọ̀yé tó gbọ́ inú. òun náà tó náà bá sì rí àwọn tó lọ pé ní àkóso tí ò ti lè ṣe lópin ìgbàgbẹ́ pé mọ́sálásí ni wọ́n kíjú máa ń bẹ́ẹ̀ kó náà fa àwọn tọ̀hún lẹ̀ nítorí pé ìkọ̀kan mọ́ wa láàrin àfà tá a gbára lé kọ́dà látàrí àwọn tani látàrí àwọn sọ̀hábà bí kọ̀ọ̀kan wọn bá ti gbàgbọ́ yé àwọn hadith wọ̀nyí. tọ́lọ̀ bá fi wá ṣe tó ń gẹ̀ òru yìí tọ́lọ̀ bá fi wá ṣe tó ń gẹ̀ òru yìí kí á ṣe mẹ́. àwọn èèyàn máa gbìyànjú láti ṣe ìbáàdà tó pọ̀ nínú látòrò kọ́dìrì. àmọ́ gbogbo ìgbésí sábà ṣe ẹja dúró lórí ìyálà wa Aisha radiyallahu ta'ala anha olóbi anẹ́gbà Muhammad léyìí tó jásí pé tá anẹ́bí náà bá ń bẹ láyé lónìí èyí tó súnmọ́ ni pé káwa náà lọ bí nínú ìbéèrè Aisha yìí èyí tó súnmọ́ ni bá ń bẹ láyé lónìí lè látò kọ́dírì kí ń bẹ̀ wà nẹ́bí kí Muhammad nítorí pé ọlá tọ́lọ́mọba gbé fún òru yìí kí ẹ Laylatul Qadr khayru min alfi shahr òru kan náà ni ó ó wá lóore ju ẹgbẹ̀rún òru lọ ẹgbẹ̀rún oṣù lọ ẹ sì gbogbo oṣù kọ̀ọ̀kan òru ọgbọ̀n ní mẹ́mẹ́ ẹ wá wọ ẹgbẹ̀rún rẹ̀ lórí ọ̀kan yìí látàwọn orí mẹ́mẹ́ àwọn alóòkè lọ bí anẹ́bì pé kí láti mẹ́ òjì torí akọ́ni sọ́nà níbi ẹ̀sìn ọlọ́run ọba lórí ẹ̀sìn ọlọ́run ọba òun là nẹ́bí sallallahu alaihi ló jẹ́ fún wa o. ọlọ́run ọba yìí ti gáìdì wa púpọ̀ pé ká lọ mú ànẹ́bí ní akọ́nisọ́nà olúwa ní yáyọ alladhina amanu. gbogbo bí tọ́lọ́ba ti ní yáyọ alladhina amanu kìí ṣe irú wa ògiri wa ní àwọn abá lọ́gbọ́n gbogbo kẹ́ ẹ tó ṣe é ẹ wá jọ́dá nàbì náà ẹ wọ ẹ̀kọ́ ẹ wá lọ́dọ̀ ọlọ́run ẹ sì wá lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe pé wàá ṣe tán ẹ wà lọ́wọ́ wá lọ́dọ̀ ànábì yẹn pé ó súnmọ́ sani bá ń bẹ láyé àwọn náà wà lọ́dọ̀ ànábì Muhammad kò wá sí ànábì lọ́wọ́ máa yáyé lónìí àwọn olùmọ̀ wà àwọn àfáìsìn wà àwọn tó ń dúró dé lórí súnà tànábì Muhammad á lọ bá wọn àwọn náà wàá sọ fún wa pé àwọn wàá dá rẹ tiwa sọ́dọ̀ ànábì pé ó ṣẹlẹ̀ báyìí ó ṣẹlẹ̀ báyìí nígbà a ti wá rí àdíyèsí táwọn àfáyèsí tí wọ́n kó sínú síra báyìí pé nígbà tí a wà náà rẹ báyìí àwa Aisha radiyallahu ta'ala anha òun náà lọ bá ní Muhammad ó ní wà nẹ́bí tí n bá mọ òru láti kọ́dù rèé bá mọ kí ni kí n mọ sí mbẹ ẹ wo béèrè kí ni kí n máa ṣe èyí ò sì lè mọ ìyá ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ àálẹ́ Muhammad bí wọn fẹ́ mẹ́sìtà nẹ́bí lọ àbákòdénù bẹ́ẹ̀ báwọn kan ṣe máa jù lọ lónìí ọlọ́run ní sínú wọn o èsì tá wá ni pé ni wọ Aisha kò le púpọ̀ nítorí wọn wínú àwọn òru yìí ni pé Allahumma أحب العفو فاعف عني النبي صلى الله عليه وسلم النبي ní Àìṣà ọ̀bọ ọ wà lọ sa Kùránì méjì kò ní ó sà ọ̀bọ ọ̀fà Ma ilaha Allah ọgọ́rùn wọ́n sọ pé Allahumma ka afuwwun tuhibbul afwa fa'fu anni ànábì ní káyíṣà máa wù yìí ẹ Muhammad Ewu wo ìsófún báni bá ń ba láyé lónìí báwa náà bá lọ bá fún ìbéèrè yìí kí ló sọ fún wa jàmáà nítorí ká nàmà wíwò jàmáà tá a bá Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó wa amúlátara yìí mẹ́nu mi fi yìí dájú ni àwọn náà ẹ sọ fún kẹ́ni kí ló fẹ́ wá sí yìí ìwọ tó yẹ pé ní tó bá ṣe kódà tó ṣe gbòòlà àfọwà. bó ṣe dá tó ọtún wá fẹ́ràn kéèyàn máa ṣàmójúkò ẹ̀wọ̀ kan fáàfù àní ọlápọ̀ fẹ́ràn rẹ̀ òní inú ìròyìn ló sì wà fáàfù àní gbogbo àwọn tó kú díẹ̀ káàtó èyí tí mo fojú lẹ̀ ṣe èyí tí màá máa ṣe nínú àwọn àtìsí mi ọlọ́run ṣàmójúkò fún mi. eléyìí wá sí nínú ìtẹ̀mí wà ọlẹ́fẹ́ béèrè báwọn ni ọtí bọ́sì láká ìdọ̀ ànábì nù ọlọ́run ti kìlọ̀ fún wa o ó ti kìlọ̀ fún wa o ẹ má fi láká ìdọ̀ ànábì nù o ẹ lè bá yàrá yín jẹ́ o yà ayọ̀ alladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wala tajharu lahu bil qawl kajahri ba'dikum li ba'd níjọ́ tẹ́ bá ti fi làákà yín tẹ́ bá ti fi da ọ̀rọ̀ ànábì nù ọlọ́lẹ̀ ṣe yí búbọ̀ nù. àǹtàbàtàn àmẹ́lùkùn àwọn ṣẹ́ tẹ́ ti dé níṣẹ́ dáadáa irun tẹ́ kí ààrẹ tẹ́ gbà zàkà tẹ́ yọ gbogbo dáadáa tẹ́ sáwọn èèyàn láyé ọlọ́lẹ̀ fẹ́ bàjẹ́ nù. níjọ́ tẹ́ bá ti fi làákà yín dára ànábì káànábì ọ̀gbọ́n ni abẹ́rẹ́ pé mo lágbára ni wọ́n rán ni wọ́n máa yẹn hawa in huwa illa wahyu yuha gbogbo ọ̀nà lọ́lọ́ káfi gba tànàbí káfi gbọ́wọ́ sí lẹ́nu gbogbo ọ̀nà bẹ́ẹ̀ lọ́lọ́ fi bá bá a sọ ọ̀nà al-Qur'ani wa Aisha so ní soro àbí ẹ̀sìn Aisha ló tóbi tó bẹ́ẹ̀ táwọn tó tóbi kàtà sí ni káyísà ń káyà ni ni káyísà òkè kí ni àbáyísà ò ní bukata gbogbo alámọ bukata ti Aisha níbi. tí ẹ pé táwa bá wà lóko sísan ni ntí ó wù wá ká o sọ fún wa òun irú ntí ó mọ bẹ lọ́kàn rẹ ntí ó bẹ rẹ ká o sọ fún ọ. ta'ala o bí kò fi bímọ nínú àwọn ìṣòro kó nínú. ṣé ànábì àwọn pé ọlọ́wọ́ bá ọlọ́wọ́ tí ò bá yé wa hikma tó wà bẹ́ẹ̀ ni pé kìí ṣe kọ́ lè tọrọ àdúrà àmọ́ alwod ní díkìrí téèyàn máa ń ṣe ní òru látò kọ́dírì bá a ṣe ní wírìdí tá a máa ń ṣe láàárọ̀ nírọ̀lẹ́ níbi rúkú kí lé látò kọ́dírì lẹ́yìn náà máa wá ṣe kí ìtọ́ bá lè ṣe fún ewa ń kà fún ọ ànábì òkè òkà fún wa máa ṣe tá máa ṣe mọ́kà ọba àti wákàtí kan ṣe kọmọ rìpítì ẹ kò sí tó burú bẹ ọba àti lánà sẹni méjì kọ káyè kú kò sí tó burú bẹ tọba wa ṣe gbólóhùn yìí tán nínú tí máa ń kọ́ di gbígbàdúrà lọ́dọ̀ ọlọ́run ọba òun ni kọ́ ní kùjẹkùjẹ lọ́dọ̀ rẹ̀ kó lè ṣàmójúkò fún ọ nínú tí máa ń kọ́ díje gbígbàdúrà èèyàn lọ òun ni kọ́ ọ̀rẹ́ kùjẹ káàtó lọ́wọ́ rẹ̀ tí o bá ti forí jọ ọba pé òun ń dọ́nù ẹ̀ gbọ́n sálẹ́bí sọ ni arákùnrin kan tó ṣe ìrìn àjò nínú àwọn tánàbí sọ fún wa pé gbogbo àdúrà tí wọn bá ṣe ọlọ́run dáhùn ọlọ́run ń gbà kíákíá ni nínú wọn ni alimusafi ẹdínwá sí ìrìnàjò arákùnrin ní opportunity rẹ ìyá jẹ bí àwọn ìrìnàjò rẹ náà. fàrọ fún ayáde ilẹ̀ sàmà ó wá bí ọ̀rẹ́ sàmà ní ya ń pè ọlọ́run ṣe kaba yìí fún mi ń pè ọlọ́run ṣe kaba yìí fún mi. alẹ́ ni ẹ wọ arákùnrin yìí o wọ́n mọ̀ sí àmọ́ gbogbo ọ̀nà tí ń haramu mọ mashrabu haram ìmú haramu wa malbasu haram ètí ń wọ haramu ni anna yustajabu kẹrù kọ́nà ní gbàdúrà eléyìí kí ló fà tọ́nà gbàdúrà rẹ̀ bó ṣe ní ọkọ gbàdúrà kí ló fà torí ẹsẹ̀ rẹ̀ ni èyí ò ń la sọ fún àyíṣà kọ́kọ́ láàrin èyí ò wá tọrọ àmọ́ sí Allahumma innaka afuwwun tuhibbul afwa fún àfọwánì má sí lọ́nà tí ò bá súnà mu má sí lọ́n bí àwọn gèdè rí o ọmọ ayé amọ́lẹ̀ ẹlòmínú àwọn ẹmọ sí báwọn àyàmé rẹ́kà àti tẹ́sífà náà bẹ́ẹ̀ náà rí torí pé wọ́n á ní ẹgbẹ́ kóso nílé wọ́n á sọ àrẹ òhù máa yí lọ́ba yìí bọ̀ àwọn àfáà náà tó bá wí O bá yẹ tẹ́sẹ̀ kọ́ bí wí kò bá yẹ wákàtí kọ́ bí wí sáà má kó tuntun bẹ́ẹ̀ kọ́ máa yí jẹ padà kọ́ máa yí yé jẹ padà O ọlọ́run ọ̀fẹ́ yàn náà. ọ èèyàn máa ń bi ọlọ́run pẹ̀lú dáhàyà ni ọwọ́ o padà wí ikú wí o ni ọtí wá ṣe o ti fẹ́ gbogbo ara wọn rọ ọwọ́ afẹ́ bí ọlọ́run ọba a padà sí kòlè rẹ̀ náà nífẹ̀ẹ́ toro ti rí ọ ani bẹẹ bá bẹ̀rẹ̀ bẹẹ bá sọ̀rọ̀ kọdọ lọ bẹẹ bá sinọ ọba ẹ ti lọ ara yíyá ni wọn yé sunkún wọn yé sunkún kúkú àyè wọn kò yára náà ọba wa ti tán ọba ti dáhùn ni tó bá sàmójútó fún ọlọ́run ti dàbí àwa ó rẹ́ẹ̀dì fàbóríjì gbogbo gbà ní ní ma ń jiyàn gbogbo ọ̀sán rẹ̀ ọlọ́run pariwo ẹ̀yin ò lálẹ́ ni kẹ́ wọ́n sọ fún ìmọ̀ pariwo rẹ̀ ni ó kọ́dà ń lọ púpọ̀ a ti sọ àwọn bí ti máa ń dùn mọ́ ọba tó ẹ̀ẹ́n bí ti máa ń dùn mọ́ ni pé ọ̀sẹ̀ mọ̀ pé èmi ni ẹwà náà bá náà ti máa ń ṣe kọ́ ọ̀sẹ̀ yàn kọ́ ọlọ́ba níwọ̀n òun nìkan àfọwọ́ pé ẹ̀kọ́ sí báyìí mo lọ fún kọ́ńtì ẹ̀sán jáde ní. ọlọ́wọ́n adá mo sàmójúkò fún ọ ìgbà ni wọ́n sọ tó bá wọ̀ jama tó bá ń wọ́wọ́ tọ̀rọ̀ tó bá ń wálé tọ̀rọ̀ tó bá ń wáyàwó tọ̀rọ̀ tó bá ń wọ́mọ tọ̀rọ̀ sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa tí ń bẹ nínú mẹ́wàá ìgbẹ̀yìn ọ̀mọ̀bọ́n àwọn aláìní ẹ̀yà dùn wọn nú ó ti wà nù àdámọ́ mi yàn ká dùn nínú ọdún ó ti wà nù àdámọ́ ló jẹ́ pé ọjọ́ ọdún ọjọ́ eré ni kò kí ń sọjọ́ ìbànújẹ́ ọlọ́run ọjọ́ ò mọ̀jẹ́ àti ìbànújẹ́ sọdún ọlọ́run mọ̀jẹ́ àti ìbànújẹ́ sọdún ọlọ́run wa kò sí àrà tí bó bá ti da àwọn ètò eré òun jẹ ọtí ti báyìí ìyàlọ́ tó bá mẹ́ ọgbà náà ni ọwọ́ inna lillahi wa inna ilayhi raji'un. àmọ́ náà àdámọ́tá dámọ̀ mi ẹni pé ìmọ̀ fẹ́ ìmọ̀ fẹ́ dùn ìdùnnú ìmọ̀ fẹ́ fi sọdún. ẹ fi mọ̀ láwọn ọmọ kékeré wa nísìnyí bàbá náà máa gbìyànjú pé kí la fẹ́ jẹ láàárọ̀ ọdún kò sí ń tọ̀ kí la fẹ́ jẹ láàárọ̀ ọdún ó gbọ́dọ̀ sí ẹja ẹja là ń jẹ tẹ́tẹ́lẹ̀ ẹja eléyìí kìnìún kan là ń jẹ tẹ́lẹ̀ ẹja jẹ ọlọ́run kìnìún kan lónìí wọn máa wo ṣe rí ẹrí àwọn aládìẹ fẹ wọn ti sẹni wọn máa padà níta ní sèyí àyè máa ń jáde ẹlòmíì ò jáde ẹ̀ka ní jáde ọlọ́dún o sọ nípa gbogbo àná ni ẹlòmíì ò tẹ̀rí jẹ́ lọ́dún rẹ fẹ́ẹ́ bá fọjọ́ ti jáde ní sèyí àná ọ̀ wọ́n sà kó ti kó lù yìí ìmọ̀ ń wúyàn kí ẹbí ti sọdún lànàbí sallallahu alaihi wasallam ànàbí ni ẹdùn àwọn aláìní ẹdùn wọn nínú ọdún ẹ̀sìn Islam da púpọ̀ gbogbo ọdún tí Islam gbé kalẹ̀ ó fi ìdùnnú sí fún wa ọdún léyà ni ọdún àwẹ̀ ni kò wá gbàgbé àwọn fuqara wal masakin káàánú gbàgbé wọn o pàtàkì jùlọ àwọn tí wọn lọ́kọ láyé ẹ e má jà gbàgbé wọn kí wọ́n sì pòsíṣàn ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ tiẹ̀ ń lọ́ọ̀kì ní ti o alábù alájì kí lára fi sọdún yìí kí ẹ̀ fún wa ni òun rẹ̀ ni lọ́ọ̀kì. ẹ mọ̀ tí ìrà jẹ ọdún lájẹ lọ́dún yìí àwọn ẹ̀yin tí ń dá mọ́ràn la fẹ́ jẹ ẹjẹ ara òkú èkó òkú èkó dà òkú ọ̀yọ́ lọ yára àwọn kan ò rí rẹ̀ mà ẹ mọ̀ irú níjọ tí umaru fi owó tóoró tó fi owó rẹ sí fún abàkan náà sàdí ànábi tó wà ní stéètì kan jẹbi fún gọvnà owó tó pọ̀ owó kala báyìí ó inna lillahi wa inna ilayhi raji'un. ìwọ lélẹyìn ìyàwó rẹ gbọ́ báyìí dé torí kó orí tí ó ń ṣe umaru ló wọlé ó ní ṣe umaru kú ni ó ní umaru kú ní tí ó bá nìkan kí àwọn olórí ẹlòmíì ò tiẹ̀ mú kókó wọ́n sí mọ́. ìyàwó ajé adé ní kí ìyàwó àrùn ọlọ́kàn lè jáde níjẹ́ báyìí jáde kìyàmà ọlọ́mọ sàṣì àwọn dáadáa fún wa o. ó ní ń dà ó ti àpò tí ó fún ìyàwó ni. àwọn ìyàwó wa ń bẹ lókè tán gbọ́ níṣẹ́. lẹ́yìn bá ní kàmá jẹ ẹlẹ́kọ̀ọ́kọ́ náà ẹgbẹ́ sí yàrá ó wá ní ìyá ìwà fún mọ́ra ó láwọn kan bẹ àǹfààní tèmi ní àwọn òní bó jẹ káàdà wọn ronú nù àwọn òkè ronú bẹ́ẹ̀ ìyá fi ń jẹ mùsùlùmí láyé lónìí wà báyìí àwọn kan bẹ lónìí àǹfààní tèmi ní àwọn òní àwọn olóko tí wọn yọ sí lọ́rùn ẹjẹ àwọ ìfọ àwọn kan bẹ lónìí àǹfààní táwọn ọmọ ti wá ní àwọn òní àwọn ọmọ òrukàn níjẹ bẹ́ẹ̀ àǹfààní táwọn ní àwọn òní ẹjẹ ó tún padà sí subhanallah bó ti yẹ kí mùsùlùmí máa ronú nù. irú àwọn báyìí bá a ti bá a bá ti ń ro tiwa ẹja máa ro tiwọn náà àwọn mọ̀lẹ́bí wa tàn pé wọn ò ní tó ẹja máa ro tiwọn náà gbogbo tí wọ́n fi ẹran tí ọmọ olùkàn ẹran tí o kó màtìyìn náà ọlọ́ọ̀bá yóò ṣe àlékún bá ti fẹ́ ní kàkà wa. ná lára ń tà máa fi ń sàánú àwọn tálíkà ìsìláàmù ni ẹ fún wọn ní oúnjẹ láti ọ̀la lọ èèyàn lè máa yọ jáka kó dáńpé ní zakatul fitr nínú súnà lálọ́ èèyàn ti lè máa yọ títí tó fi di ọ ọjọ́ ọdún bí ẹ bá yọ nígbà tó bá kẹ́ ibi tán sàrà lásán ló ṣe omi ọkàn jẹ lásán ni kò sí kankan bẹ̀rẹ̀ torí pé ó ní àǹfààní sí zakatul fitr tó ṣe àwọn kùjẹkùjẹ tó kọ ní tó wọ àwọn àwọn ẹ̀yà yìí ìta mọ́mọ́ àti ìta fújúlẹ̀ sí òun ó fi kiri àwọn wa àwọn ayọ̀ bẹ́ẹ̀ ọmọ gbogbo máa ń bẹ ní kàkà wa ayọ̀ tiwọn èyí fáwọn láyọ̀ bọ̀ a yọ fún o a bá wọn yọ àgbè fáwọn èèyàn ni tó ti yẹ wọn ní sinimá wọn wa a yọ tọmọ wa àwọn ọmọ wa bàbá wa tó abẹ́lábẹ́ wa tí ó bá lè wa àtàwọn àti kàkà wa a Ayọ a sọ́ọ̀rì kan sọ́ọ̀rì yìí múdù mẹ́rin ẹ yọ fún eré nínú tẹ́lẹ̀ yọ àwọn oúnjẹ táyà bá máa lóòótọ́ náà àwọn kìlọ̀ náà bí dákọ̀ lọ́hùn níjọ́ láhùn àná bí dákọ̀ míì ó dákọ̀ ẹ̀pà ó dákọ̀ àgbàdo ó dákọ̀ kábàbà ẹ gbogbo àwọn eléyìí kọ́dọ̀ ó dákọ̀ làbídó ní táwọn fi ń so ní lásìkò náà nìyẹn. bàtà wọn ni ẹ̀dùn wọn nínú ọdún tọwọ́ kó làbídó lọ fún wa ìpanu ní fáwọn ayáyìn wàláyé ara kéwú tó dàrú mọ́ àjàbàtà ló fi lè léyìí làbídó tó ní yẹlẹ bí yẹ làbídó wọn fi làbídó jẹ lù yìí ọlọ́kó wa sì tọ́jọ́ sọ̀rọ̀ fáwọn eléyìí bí wọ́n bá rí ẹni tó ti là tó bá ti lè tó bá ti lè ti là dúdú àwọn tó kábàbà àti ìyàgbẹ́ bọ́ọ̀ bá fi ráìsì yọ gèfè rí lọ́dọ̀ àwọn jàbátá gèfè ó tọ́ ni wọ́n sọ fún mi gbọ́ ni o ṣé wọ́n lè wọ́n lè máa fi àníkanu ìpanu ní kọ́dà báyìí pé èèyàn ló jẹ́ ńlé tó bá ní àpò àpò kan ọkà ọkà bàbà lápò kan rẹ̀ ńlé ó sì tún lápò yẹn gan kó wá dilé ẹnu ọdún kí ni lóyún kí o ní kàmí lọ́wọ́ bàtà ah, mi làwọn àjẹrà ìjọ náà kí ni bàbá tó ṣe tí wàá ṣe gbóngàn mi ò mọ jẹ ni àbí yóò sọ ọdẹ kọ àbí yóò sọ lábò ètí ń dánú oúnjẹ táwọn máa ń jẹ alhamdulillah fún ẹkún oúnjẹ tó dalẹ̀ bẹ́ẹ̀ fún wọn jẹ ẹ fi wọn rọ ayé wò sílẹ̀ ẹ̀fẹ́ jẹ lóyún tẹ bá ní kápá ẹ̀sìn fáwọn náà káwọn náà dùnú bẹ́ẹ̀ lásìkò tá a wà yìí lè fi ìṣẹ́ ti di ọrùn ìyẹn ìyẹn lè fi yẹn yọ jáká bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn àpòsí fásitì àá fi yẹn yọ jáká o ní sìn ó ti yọ nítorí ìyẹn náà ti fi wọn wọn ti lọ panoyan àwọn olóṣùwà ẹ lọ rà ẹyin tàbí bá ka bẹ́ẹ̀ ẹ kàrọ àjẹyàn ní ọdún àtẹfọ àtọfẹ ọbẹ wúwú kan fi ẹwú dídì sábà ṣe dáadáa tó ṣe kọ̀ǹdùkọ̀ǹdù kọ́ra wà kọ̀mọ́tì yóò dùn jẹ àwọn náà máa jẹ́ wọ́n sì máa la ẹnu tòun bí ò ti fi ẹran mẹ́ọ̀nù tí ẹ bá ní kápá rẹ̀ lápẹ̀ sí fún ọjọ́ náà tí ẹ bá ní kápá rẹ̀ wọ́n yọ tẹ̀mú náà lónìí ẹ pé gbogbo aná iná láti yẹza yàrá ni fún náà iná ní nana bá ní sèyí àwọn ètò jẹnu ọdún àwọn jẹnu ọdún akàlí padì ẹ sí yẹ padì ẹ ká o ní ká máa ẹyin àti lóòótọ́ ìtàn yóò fẹ́ jẹnu ọdún náà nìyẹn àmọ́ kò ṣe ń wọ̀n kò ṣe ń wọ̀n bákan náà ẹ̀wà yẹn lè fi ṣe gaari yẹn lè fi ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn kaba yìí àmọ́ ká gbé látòkè ó da wálẹ̀ bàbá ti lágbára ma la yukallifullahu nafsan illa wus'aha ẹni tí ò bá ní òní yọ ẹbí tí ò bá ní kápá àti yọ kò sí òní yọ ẹni kálá àwọn fukarawu kò sí fukarawu sí wàhálà yìí ọlọ́kùnrin bá ti di àwọn alúmi náà tí ò sí fukarawu àwọn olómi bẹ ní kò sí kàrà òmà àwọn olómi wọn ló da bẹ́ẹ̀ báwọn ilé jáde bá da nàìjíríà yìí kò ní sí kọ àwọn yóò táwọn bíi Sudan àwọn olómi náà ni báwọn kan ti máa yọ lónìí kó yẹ fowó yọ zaka o kó yẹ fowó yọ zaka àyàfẹ́ tó wà ní ìlú tí wọn ò dẹni tó fún ẹni tí ń gbé Canada nísìnyí ọmọ agbẹjọ kaka àti táwọn ìlú wa gbọ́ mú wọn lè wọlé léyìí ọ̀hún gbẹbọ kí léyìí ọwọ́ tẹ̀lé ẹni tó fún ṣé mùsùlùmí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún jáka òfin síbi Amẹ́ríkà ọ̀rọ̀ jáka fún tí mi ni ẹ bàbá jẹfà Nàìjíríà ló kọ́ wa ni so ẹsẹ̀ ní owó yẹn ẹsẹ̀ ní ẹ̀dínlẹ̀ àwọn ọ̀nà tí ẹ̀lẹ́ fi wọ́n yọ jaka nínú kò wá sí láì sí tẹ́ bá yọ jaka yìí tán tọ́lọ̀ bá bù fún ọ àwọn tẹ́ gbé nǹkan yìí fún ẹ tún fún ọ lówó tún ìsìnkú ẹ̀ alájẹ tún gbadìẹ yìí sí ìwé ìdọ̀ka diẹ mẹ́ni tẹ́ ẹ bá kápá rẹ̀ ó dá púpọ̀ bá àní kí yẹn dùn àwọn èèyàn lójú ọ̀nà káwọn náà máa yọ bí ẹsẹ̀ ẹran lọ́wọ́ àwọn mọ̀tálíkà múlẹ̀ àti rí àwọn ọmọ òrukàn àwọn opó kánàmà ti bẹ́ẹ̀ inú wọn sì máa dùn wàláì ràbí láyé tí ṣe àdúrà lẹ́nu eríkèéríkèé àwọn sì máa ṣàdúrà fọ́. eléyìí ní islam wa jẹ̀mọ́ islam wa ẹ̀kú dáa o abiola wọn bàbá alikẹ́ ọ̀la mọ́tà sí alẹ́kùn dáadáa fún wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahabu wa الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أدعى طفلا وبا عليكم في الله ويا جاجك الله كما بقى نبو محمد صلى الله عليه وسلم àwọn súnà ní Muhammad tí ń bẹ nínú mẹ́wàá gbẹ̀yìn ìpínlẹ̀ àṣàlàyé ó wá kú bíbí àti ṣẹ̀tọ́n gbogbo ẹni máa ń bẹ láyé lónìí tí máa ń bẹ láàfáà tí ò bá gbógun ti fún náà àti òbá gbógun ti dídá ìjà àfa rẹ̀ òtítọ́ ní gbogbo àwọn àfa àjọhún wọn gbógun tì kọ́dà pẹ̀lú àdúrà ọlọ́run ò lọ́sọ̀ bá gbé súnà náà nígbà wọn máa ń sàdúrà bẹ́ẹ̀ báwa paná adébọ rẹ lẹ́bùn òfin sí máa ń lò tọ́ báwa rẹ dídí àti ìkarùn lẹ àdúrà gbẹ̀yìn òní òní wọ́n sì ṣe díẹ̀ níjọ́ àdúrà alákọ̀ọ́kọ́ ọlọ́run gbà ọlọ́mọta gbósùn náà lẹ́yìn ìlà àdúrà náà báyìí ṣe òun ni sínú ẹ̀fín dìde láwùjọ lónìí ẹ̀wù sínú ẹ̀fín dìde lóòótọ́ lójúmọ́ ní sínú dìde sí lójúmọ́ àwọn ẹ̀ńdàgbọ́ yẹn sí kọ́dà ẹ̀rọ mi ẹ̀ka gbogbo eléyìí kò fẹ́ràn gan lẹ̀ ó gbọ́ ìjọ lómi tuntun gan lẹ̀ lọ. àdúrà gbà yìí báwa paná adébọlẹ ẹlẹdẹbọmọ ọsẹlẹbọmọ bákan náà wọn á ní báwa rẹ bíbí àtìtá nílẹ̀ ó yẹ kán ní kó bá pa náà bíbí àtìtá ní ó bá ti kú tán àdúrà tí wọ́n ṣe kú àgékù ọmọ odò ọmọ méjò àwọn ọmọ ọlọ́pàá náà rẹ̀ sí bídíà yìí ìdán bídíà ó burú púpọ̀ ó lè sí ọba sọ́ra ó lọ yẹ kó lè sọ̀rọ̀ ní káfíìn làwọn afa pé alùbídà àtọ̀ ọ̀bàjẹ́ olùkókò bí ẹ bá ti ṣe bídíà ẹ ti ń rìn ní rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ kó dìde bèrè nù tó bá dùn mọ́ yẹn lẹ́nu tán tẹ́ ẹ máa ń rìn síbẹ̀ tán èyí mọ̀ sàkóso àlẹ́bí yẹn mọ̀ sàkóso náà kí ẹ ti takuta nẹ́bí kí ẹ takuta náà bá kúkúrú ni tó gbé jáde kó ní Islam ẹ mẹ́jà ti dídí àwọn lànàbí sọ pé ìjẹ́ ẹkùn wọn mọ́tẹ́dá sáàtì mọ́ nígbà tá nẹ́bí ń bá wọn sábà sọ̀rọ̀ sani kó sọ̀rọ̀ gbẹ̀yìn fáwọn wọ̀síyà ọ̀rọ̀ gbẹ̀yìn tó kù máa ń sọ fún yàn ànábì sọ fáàlì wọ́n mẹ́rin ànábì nú ọ̀rọ̀ gbẹ̀yìn wípé gbogbo tí bá ń tó burú jù láyé tí yàn ni inú bídí tó bá dinú ọdún á jẹun àárọ̀ kátó lọ wọ́n sì fọyún wọ́n lè fọyún dáadáa. ọfọnu anabi kama fọnu lọ́dún gbàgbọ́ lọ́dún gbàgbọ́ tàn bí ọ̀hún tàn ọ̀hún lẹ́yìn òní ṣé anabi yẹn lè ṣe anabi tiwa ni anabi anabi tàn ọ̀hún tiwa òun ni a jẹun àárọ̀ gẹ́gẹ́ nìyí kẹ́tù kò ní ilé. àmọ́ bídíà tí wọ́n bẹ́ẹ̀ ni pé a mọ̀tẹ́lá ti rí lẹ́yìn òun wọ́n wà ní àmàlà àwọn àfa àwọn àfa aláṣà aláṣù wọ́n ti máa ha fáwọn yàrá sàlátù lónìí òní báyìí àwọn tó ń pè sunday tí wọn wọn hà fún wọn jọna wọn ha wọn bìí síra báyìí wọn hà rododo òkòlè akọ́bù ẹtù sínú rẹ mú ìyẹkùjẹ lẹ́ jẹ́ o bíbí àní kò sínú ẹ̀sìn alẹ́bí ọ̀hán rẹ̀ ń pé ẹni ara wọn lókèlè ìgbà alẹ́bí máa ṣẹlẹ ìrìnàjò ayọ kùn bẹ kí ló wá burú bẹ́ẹ̀ ṣèbí kéwù lára sí kí làwọn wí kí làwọn wí nìsọ èyí ẹsẹ gbọǹkan yín bọrọ báyìí alánàbí ó ṣe nǹkan tá à ń sọ fún ọnu nánàbí bá ti ṣe ọgbọràn ṣe kọlà bó ṣe kó àlọ lọ gbé bẹ ọgbọràn ṣe kọlà bó ṣe àfàlà bá lẹbi kan ṣe é sí bídíà ni nínú àwọn bídíà tó lóṣù yìí wà á ní òsì àmọ́ bá nàbí ti lásán àmọ́káwá ní onílàtúkárì àwọn ará àwọn abáwá oní tí wọ́n ẹ̀ máa gbọ́ kedere ẹ̀dùn àwọn afáàní gbùgbà àwọn abá wọn kolo ẹ̀yìn ọlọ́ọ̀nù. wọ́n bá owó ìkẹ́nìkan sanwó fún oúnjẹ máa ti wá àti ẹ wá sí wá àti tán ẹ̀dùn wọn kolo tọ̀ oní ni lọ́yà ti dájú àwọn ará wa ní kíní ọ̀dà láti ní kíní náà ẹ wá ní kí wá gọ́mìnrin òní ni. kí lẹ̀ ń pariwo tọ́ba ní gbogbo ọ̀nà ká sọ bá mi àyàwèrè tọ̀ èmi náà yàtọ̀ kẹ́rin yẹn ọ̀bọ̀ wáyé àbáyé náà ọlẹ́yìn ní ọdún náà àbáyé náà ó sì jẹ́ bẹ́yà àfa nìkan lẹ́ ń látùkà bíi tìyí táwọn ọmọ ti ti wa nǹkan ń bẹ́ẹ̀ nù. ẹ dàpọ̀ lọ ọ̀nà ọ̀nà máa jẹ owó ẹni lọ́nà tí ò dáa ni ẹ lè dọ́rí ọjọ́ báyìí ní látùkà bíi tàbákiri tó àmọ́ gbọ́n tẹ̀ fi gbowó lọ àwọn yẹn ewo lẹ́sìn láti kárí ẹ̀sùn máa jẹ́mẹ́ lógun ewo tó ní bàbá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ti dùn níbi àìdá tí àwọn afa sun náà ewo wá ní ayé alága kára lẹ́bi yẹn alága láti kárí ìdí ẹ ẹ̀yin lẹ́mọ̀ kó lọ́wọ́ ni a tún náwó kárí ẹ bá ọmọ lọ́wọ́ ta ń ràn yín kúrán ní sá ẹ wà á ẹ lọ sọ́dọ̀ dọ́kítọ̀ yìí mẹ́ta ẹni nǹkan báyìí ń sìn dọ́kítọ̀ wa ni ẹgbà paracetamol ẹni méjì lọ́nà ẹlò ẹ má lójú àwọn o ẹnìkan ló wá lò àwọn méjì wá ní ẹ̀kọ́ ẹ má da dọ́kítọ̀ yìí lò èdè ló méjì o ojú tí wọ́n lò ìwà tó ń lo paracetamol yìí ó wà lọ lo oògùn ni ó wà lọ mọ oògùn mi ni mo kó oògùn mi o gbàdí ọ̀nà mọ oògùn ni ẹ̀kọ́ méjì ẹnìkan lò kò tún wá lò kò tán fún ọ ó wà lo oògùn oorun ó wà lo mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ẹ̀kan náà bọ́rọ̀ yìí ti rí nù ànábì yẹn ti Allahumma innaka afuwwun tuhibbul afwa fún àní ẹni tá a fi fi ẹran èyí wọn ka kùránì méje kùránì lẹ ń sá nígbà tí ẹ ń wò lójú yìí yín sọ́wọ́ ti yé bí. eríire ọjọ́ ni ẹ̀ ọ̀rẹ́ kálí ti

kò sí tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀fẹ́ káfà bínú ni ẹ̀yẹ́ nìkan ẹ̀dá pẹ̀lú ọ̀tí mo lọ bùn lówó lọ́tọ̀ ọ̀bùn lówó lọ́tọ̀ lọ́bùn ẹlòmí lówó lọ́tọ̀ ó ti jẹ́ pẹ̀lú ọ̀tún lọ́bùn lówó lọ́tọ̀ àdọ́gbọ́sọ látùkádì náà ni ẹ má lọ látùkádì ẹ má lọbẹ kálukó jòkó lé bóyá jọ́tọ̀ látùkádì ti ẹ̀ yìí bóyá jọ gẹ̀dọ̀ látùkádì wọ́n á fi bíbí àti ọ̀sàbàbọ̀ ayọ̀ náà ọ̀bà ọkọ̀ jìyà ìyá máa jìyà fídíò àwọn ẹ jòkó lé yín ni ẹ má ti látùkádì ètò àbúrú yẹ àwọn ò bẹ̀rọ̀ láwùjọ yìí láwàá báyìí. àwọn yàrá sàlátù àwọn àgbọn àti pèèyàn láàárọ̀ ẹ̀yìn ètí fi kílẹ̀ jẹ́ rí. sọ̀bá olùkárì lápẹ́yìn ní àbí ní hàn olùkárì ẹ̀yìn sì látùkárì láàárọ̀ láàárọ̀ lè látùkárì láàárọ̀ lè látù ooru lè látù olùkọ́dìrì ẹ̀yìn wọ́n sí Si sí sọ̀bá olùkọ́dìrì ní àbí ní owó yìí náà owó yìí náà ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀yìn náà sábà pè é sílẹ̀ máa ń lọ tó bá rìkọ́dù lẹ́ ṣe yìí ebi náà lẹ́ ń wá lé láti ló pè ẹ̀yìn tí ń sọ̀rọ̀ ẹ̀fẹ́ yẹn nù ẹ̀yìn takùtọ̀ náà nù ọlọ́run ní sáré tí ń takùtọ̀ náà ọba o kájí ilẹ̀ sílẹ̀ yìí náà ní àwọn tí bákan náà àwọn kan tó yẹ ká pè ìlú bàndírì lọ ìlú bẹ̀m̀bẹ̀ lọ kò sílù kan bẹ́ẹ̀ máa ń lù lọ bẹ́ẹ̀ bá lù nínú ọdún àdéhùn wà lóòótọ́ àmọ́ àwọn jùwẹ̀rìyà àwọn ọmọbìnrin kéékèèké ẹ́ àwọn ni wọ́n lù ẹsẹ̀ wọn sì kankan máa lù èyí ń bá mu bẹ́ẹ̀ àìkọ́dà gbọ́ ọkùnrin nù wọn àmọ́ kọ́kùnrin máa lù lọ yídì àìníṣẹ́nu ẹ̀yin ẹ̀ fi làákà ìwò irú tí ó kà máa dì í sáyà gbẹ̀lù tẹ̀lé lẹ́yìn ó dídì ní abá ọlọ́run já lójú sí o ọ̀rẹ́lá bákan náà wọn àwọn dábàá kápẹ́tì àfihàn ara sí ìdùnnú lọ́dún bákan náà ó bọ̀ wọn jí ọjọ́ tàbí dúpẹ́ fọlọ́ ọba wa o ọjọ́ dúpẹ́ ni o àyè tó ń ṣe ọlọ́run ọba náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó tún tiẹ̀ dẹ̀ sọdún ọba tí ò pọ̀ tó ń kópa ramadana ọpọ́títì ló pọ̀ ọwá tí ìlú ọpọ́títì ni pé ìwọ láǹfààní àti kọ́ àforíjì ẹ̀ tí wọ́n ń ṣe ọlọ́run ọba gbogbo ẹ̀yin tẹ gbérun kẹrun kọmọ yín lérí ẹ kọmọ yín bẹ̀rù ọlọ́wọ́ bá wọ́n ti máa ń borí àbá wọ́n ti máa ń borí náà àlẹ́ yìí tẹ́ dìbí lérí ẹlọ́tù ọmọ mi sọ fún amadi di ọ di ti wọlé lọ. ọmọ ni kí ti mọ̀ ọmọ ni àbí ẹ máa rọ kẹlọ́ lè ké ni tẹ́ pé ọlọ́run bá ṣe ìmọ̀ fi okun ó ṣe léwọ̀ ó sì ṣògbógbó léwọ̀ àti gbó ẹ wá tó tọ́mọ kékeré lòun lẹ́bí ń di fún àbí ẹ mú ògógóró àti gbó ẹ máa fi fún àwọn mẹ́kẹ́lẹ́ ni àwọn mẹ́kẹ́lẹ́ mú gbó àbí ó sì lè mọ̀ gógóró èyí ẹ máa ń fi dáadáa kọ́ máa ní ayé ti lájú bá lọ torí pé ewu ń bẹ́ẹ̀ bí kéèyàn máa fi rọ̀ fún ẹ̀ṣẹ̀ lálá ni ọlọ́run láàánú ẹ̀ iye ń dìrí owó ọdún ọtún gbowó náà gbogbo ẹgbẹ́ fi nǹkan kún un fún yàn tí ń bá fi kún un ànábì lọ́wọ́ bá yọ kó nu kẹ́ bàdàlì kìámà ẹni tó gbé kalẹ̀ náà tán fi kún fún kò yọ wọ́n lẹ̀ bá wọ́n tó fún kalẹ̀ kò yọ wọ́n náà lẹ̀ wọ́n ló pín ìyá tó gbọ́mọ lọ wọ́n ló pín bẹ́ẹ̀ ẹsẹ̀ tó dá fáwọn ọ̀rẹ́ ẹsẹ̀ tó dá fún bá sunkún tó sunkún náà tó bá lóun ọdún yóò bọ́sẹ̀ ọlọ́ọ̀dún yóò bọ́sẹ̀ ìgbàdíjà ni ọdún kí ló wá dé èwo bákan náà yẹn ọkùnrin ẹ má gẹrun kẹrun gbogbo ìsìlámù dá sí káfíńà gẹrun kẹrun anábì tó sọ wọn náà gbogbo ẹ ló sọ anábì ní láàánú ọlọ́run kó máa bá gbogbo ẹni tí bá máa ń gẹrun kó wá fi ẹ̀gbẹ́ kan lẹ̀ wọn á kún anábì sọ bẹ́ẹ̀ àti bama ni àti taisi ni àti morocco ni àti gbogbo ẹ náà ẹ lákàtí rẹ sọ ẹ má gẹ ẹ tọba fa ọfa tọba gẹ ti gbogbo ẹ ti bákan náà àyè dábì kan sí ẹ̀yin tẹ bá ti gẹ fún bẹ́ẹ̀ ẹ lọ gbé ó ti wá gẹ yín náà o kì gẹ náà o ọ̀ngbọ́n náà ni wà á ti ti mú kú ọgbàládá. bákan náà níparí àwọn ọmọbìnrin wa àwọn ìyá wa lóbìnrin àwọn àtiwá lóbìnrin ẹbẹ̀ ọlọ́ba lọ́dún yìí ó ẹ máa lékún dáadáa lọ́dún èyí tẹ́ fi ti dẹ́pẹ̀ mo jọ ọdún lónìí lónìí inú ọdún àwọn ọdún báyìí mo ní kẹ́ máa àtẹ́tẹ́ ara yín á lọ́bi tó lọ èmi ìlú ìjábù tẹ̀ tẹ́lẹ̀ o ọjọ́ mọ̀ pé kọ́dà mo fún ọlọ́jọ́ ọdún mo rántí lónìí wọ́n ti ń sọkúgbà náà wọ́n ti ń jọ́nà náà rè ìgbóhùn mo lò wá mo ti lọ tú sọ̀rọ̀ nísìn ìwọ́n pé rí ni ìwé tí kò bìrò láti jọ yìí àwọn ti ń gbọ́ta fi ń wí ìgbóhùn òun náà ní ìjábù ìgbóhùn tó lẹ́jẹ́ òun náà tó ní ìjẹ̀lẹ̀bá torí pé ọ̀sọ́ ni ìgbóhùn alẹ́ bí wá sí ní òfin fún gbogbo ẹgbẹ́ àjọmọlẹ́yìn rẹ ni o tó o bá rí pé ọmọlẹ́yà nẹ́bì ni ọlọ́ọ̀tọ́ tó òfin àlẹ́ Muhammad. alẹ́ bí o síláyé máa lónìí o kò sí tí o ṣe fún ọláyé lónìí o àmọ́ ọ bọ̀ bẹ̀. anẹ́bí kan lè rán ohun àtẹ́yà òórùn ẹ̀sáwọn obìnrin ni ó ní ohun àtẹ́yà ọ̀run ẹ̀sọ̀ yìí lọ pàṣẹ gbogbo àwọn obìnrin pápátá ó ní gbogbo obìnrin tó bá lọ ẹ̀dì gbogbo obìnrin pápátá gbogbo wọn lọ ẹ̀dì anẹ́bí sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ gbogbo obìnrin àtọ̀mẹ́tẹ́ àtàgbàlagbà àtàrúgbó àdẹ́bì ló sọ bẹ́ẹ̀. ẹ̀yin bàbá ẹ̀yin bàbá bàbá onírun náà wẹ̀ mo lẹ́tí wá rí tẹ́wá tó ń kí máa obìnrin wọ́n tí ì tán ẹ̀tọ́ ń dáhùn fóbìnrin kí ilé ẹ̀ ń takò sínú ànábì ànábì ní káwọn obìnrin lọ yídì kan lọ kírun ìwọ ni wàá ti fún ilé ẹ má lọ sí yín o èlò náà ń fọ náà máa omi òkótó fún òkótó kúrò fún wàhálà ojúgbè fún àdánù èyí ìlú fún ọgbọ́n òyìn lọ wọ́n lọ sí gbé lọ lóòótọ́ wọ́n lọ táwọn ọ̀yọ́tà bí ẹni bọ́sẹ̀ náwó bọ́sẹ̀ gbóhùn náà ọ̀ ní máa tẹ̀ ṣe. ànábì ló sọ bẹ́ẹ̀ gbogbo obìnrin lọ sírì wọ́n mọ̀ sàpẹ̀lẹ̀ fẹ́jọ́ lé lọ. ìyá ìwà béèrè tábàárínú wa ẹni tí ò ní jẹ̀lbáàbù nǹkan tura àwọn mùsùlùmí àná àwọn gbàgbọ́ yìí pé àwọn ògbọ́n jáde síta láì lo jìlìbáàbù ó lẹ́ni tí ò bá ní jìlìbáàbù kó dégé nìyí kó yá obìnrin ò gbọ́dọ̀ lọ hajj kò gbọ́dọ̀ lọ kò gbọ́dọ̀ lọ ibi láì lo jìlìbáàbù pàtàkì lọ kó bá ti bàlágà kò gbọ́dọ̀ lọ ibi láì lo jìlìbáàbù kó lo jìlìbáàbù máa ń lò ní o kó lo bẹ́ẹ̀ kó kanlẹ̀ àti sọ́ọ̀sì àti bọ̀wọ́ kó fi sí bẹ́ẹ̀ tọ́ ọlọ́ngbàdúrà rẹ̀ nù ọlọ́ngbàdúrà má fún yọ ọmọ o gbàtọ́ tó wò ẹni wọ́n ti ń ta náà gbàtọ́ fi rí bíi three thousand naira yóò parí ẹ̀ àti yíyan rẹ̀ wọ́n tó bá wọ́n pọ̀ náà ó tó bàtà bọ̀ ra kò tó bàtà bọ̀ ra àmọ́ bọ̀ ẹ wá wà wọn obìnrin lónìí ló wà lẹ́bí obìnrin míì ẹ wo tán wà á rí bì ẹ náà sọ̀rọ̀ lọ ẹlòmíì ara yóò lè lọ lé mi ó ti gbà tí ẹ kó rí ó ti lẹ́yìn tí ẹ kó wò ọmọ wa kó má jẹ́ kó sẹ̀fà lè wọ́n mà yìí ìyàwó ti wá kó má jẹ ká alùmọ̀ yìí tí ìyàwó yìí bá fẹ́ lọ ìdí tọmọ ló bá lọ tó wá jóbìnrin ẹ̀jẹ̀ kan lọ jẹ̀lú bábà o àwọn tó máa ń ṣe àìdán àbí nepal anábì ní àwọn òní bá kírun ó kàn bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n máa ń wo àwọn oore tọ́nà ọba tí ó ṣe fún àtàjẹ́ mùsùlùmí níparí ẹ má bínú díẹ̀ o àti gbàdúgbò díẹ̀ ẹ má bínú ẹ ká yanjú ẹ̀ tán ni kò sí special nafila lónìí jimá tó bá gbẹ̀yìn oṣù kò sí yàtọ̀ ní àárín jimá tó gbẹ̀yìn ramadana àti jimá bẹ̀rẹ̀ rẹ̀ àti jimá rẹ̀ èyí tó yàtọ̀ láti sọ fún wa ni mẹ́wàá gbẹ̀yìn ló yàtọ̀ òru sí ní oore bẹ̀ kẹ́síkẹ́ nìyí kò sí special nafila ní ọjọ́ kẹ́ni yìí ní ọjọ́ Jímọ̀ tó bá parí àwọn Ramadan wọ́n ti halẹ̀ ọlọ́wọ́ nísìn máa ń yan ọba délé o máa ń yan èdè nàbílà mọ́ yàn sẹ́yìn òtí gbọ́ bí dáná gbé náà ni àná ọmọ ẹ̀sẹ̀ tá nàbí òtí sínú ẹ̀sìn lọ́sọ̀ bídí àná nìyẹn ẹ má yan nàbílà kankan kọ́ kí Jímọ̀ lónìí ó ti tán jọmẹjọ ọlọ́run jọ̀bọ̀ láyé eléyìí ni àwọn sunnah Nabi sallallahu alaihi wasallam àtàwọn bídíà ń bẹ ní inú rẹ̀ abdulọ́ba balikọ́lá wọ́n ṣe bá ṣe púpọ̀ ọdún láyé ọ̀nà ìjọ fọlọ́ba allahumma arina alhaqa alhaqa warzuqna tibahu wa arina batila batila warzuqna tinaba اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت